الحمد لله خالق كل شيء المدبر لأمورها فاطر السماوات والأرض المختار لمن يشاء لرسالته صل اللهم وبارك على نبيك وعبدك ورسولك صلى الله عليه وآله وسلم وعلى آله السالمين من الهوى وأصحابه الناجين من الظلمات السائرين على منهجهم ليوم التغاضب على الرحمة والرحمة جل وعلا kò sí nǹkan يوم tó lè yóòyàn tí ó tó lè tàmálẹ̀ fún òkùnkùn ayé ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ìbájọ́rọ̀ ọlọ́run ọba tó dọ́ òkùnkùn náà. ọ̀kẹ̀lá mọ́ wáyé lọ́wọ́ ọ̀kẹ̀lá mọ́ wáyé ní ìlú ògbólómà ọ̀rọ̀ ọlọ́run ọba ìmọ́lẹ̀ ni gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ tó bá ìrìnkọ̀kan lọ́rùn òkùnkùn lánàá lábẹ́ فشر الله

كرامة كتابه إنه ولي ذلك والقادر عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خلت من قبلكم سنن فسيروا فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة هذا بيان للناس وهدى وموعظة للمتقين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تجنوا ولا تحزنوا وأنتم الأعلمون إن كنتم مؤمنين قلوا وراء níbi tá a fi dúó lánàá ní àyà 137 sọ́rọ́tọ̀ àrẹ̀ ọlọ́run jẹ́ pé ìrọ̀ wípé àwọn mùsùlùmí òdodo tí wọ́n kópa níbi ogun Uhud aburú tí wọ́n látọwọ́ àwọn kèfèrí jàǹbá tí wọ́n látọwọ́ àwọn ẹlẹ́bọ wọ́n rí oríṣiríṣi ìnira kúrò ń ṣe ọlọ́fúnra ara rẹ̀ nílẹ̀ tó fara gbọgbẹ́ ogun ní níbi tó gun ogun tó lágbára dé tòun ti bẹ́ẹ̀

kárin àwọn àjọ tí ó lé kọjá kárin àwọn ẹ̀dá náà ti kọjá láwọn ànábì ọlọ́run láwọn ẹni ọlọ́run táwọn náà rí aburú lójú ogun tí wọ́n rí ń tẹ́mi wọn kọ̀ lójú ogun báyìí náà jì rí fàṣírù fìlà ọ̀rùn ti fáwọn òǹkòrò kẹfà kan àti bàtúrù يروه في الأرض فانظروا كيف كان عاقبة فطيروا في الأرض ẹni káàkiri orílẹ̀ oríṣiríṣi àwọn ẹni ọlọ́run tí wọ́n ti rí kọjá lọ ọlọ́run dán wọn wò pẹ̀lú ìjà pẹ̀lú àwọn kèfì rí ẹlẹ́ ìjẹ́ àmà wípé kìí ṣe ṣe orí ìjọ alẹ́ Muhammad nìkan lọ́wọ́ jihad gbogbo àwọn ìjọ tí wọ́n ti wọ́n alábìdáwò jihadu tẹnu òfin ẹ̀sìn ẹ̀ alábì Sulaiman jihadu tẹnu òfin ẹ̀sìn jẹ́ alábì Ibrahim alábì Musa gbogbo àwọn alábì tí wọ́n ti lọ kò sẹ́ni tí ò ṣe jihadu síjú ọ̀nà ọlọ́run kò tí láàrin wọn àtàwọn gbà wọn láàrin wọn àtàwọn wọn wọn ò gba tara wọn rí ní fàbíyàn òmìnira ààrùn فانظروا كيف كان عاقبة المكذبين فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين ẹ̀rì káàkiri àwọn náà ti sọ lọ́hun ojú wọn rí wọ́n fi ọkàn sára títọ́ lọ́rùn wọ́n fi omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn dúkìá wọn wọ́n nà tó jẹ́ ọ̀nà ọ̀tọ̀ wọ́n ní àtibọ̀tán rí ṣùgbọ́n àwọn tí wọ́n tí wọ́n dojú ìjà kọ wọn àwọn náà padà tán fọ́nrúurú kẹ́fà kẹ́nà mú fọ́nrúurú kẹ́fà kẹ́nà mú ẹ̀yin náà ẹ wò tán ẹ wò àwọn àṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ kọ́ òye lọ́dọ̀ àwọn olóye ẹ kọ́ ìrònú nípa àṣẹlẹ̀ tó ti lọ gbogbo ẹni tí ń pe òfin ọlọ́run wa ní rọrùn èyí ní àtìbọ̀tán dáadáa alùpàdìwò ìṣòro ìdá alùmọ̀hárìwò ìṣòro ìhí lẹ́yìn yóò fi lọ àbàdàn gbogbo ẹni bá ń ja ogun pẹ̀lú òfin ọlọ́run gbogbo ẹni bá tún sọ òjò ọlọ́run bọ̀ tán àwọn tí wọ́n gbé lọ́wọ́ ó ní wọn lára ó ń bà lórúkọ jẹ́ ó yẹ ló àbí wọn gbogbo wọn fún ilé àdéhùn ọlọ́run ọba ẹni tọ̀tà ọlọ́run ní ẹni tọ̀tà àwọn ànábì ọlọ́run kò ní láti gbogbo ilé ìlú kọ̀ọ̀kan tó náà gbogbo ẹni bá ń jẹ́sẹ̀ ọlọ́run lórí òdodo lórí òótọ́ nínú ìlú kan nínú abúlékò kan lórílẹ̀-èdè kan láwùjọ kan nínú mọ̀lẹ́bí kan táwọn ọ̀tá òdodo bá gbóòrò jì wọn ò láti wọ̀dá àdéhùn ọlọ́run bá lélẹ́ ẹ wo yí sí wọn gbogbo àwọn tí máa ń dojú ìjà kọ àwọn ènìyàn ọlọ́run kí ní jẹ́ àtìbọ̀tán wọn kò sọ́nà níbi ìlànà èṣù kò sí ọ̀nà níbi ìlànà èṣù kò sóríire níbi ìtẹ̀lẹ́sù kò sí ìdùnnú ayérayé níbi ìmọ̀ ẹran tí lè sùn káàkiri lẹ́yìn ìsọ ìsìlọ̀gá kò lè mú yẹn nígbàlá ọlọ́run bá jẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn lọ wá ní hádà bàyá lórí náà وارتقوا وموعظة للمتقين هذا بيان للناس وهدى وموعظة للمتقين هذا إليه يطلع الطيب nípa àwọn ìṣẹ̀lẹ̀ kóbò nípa ìṣẹ̀lẹ̀ bádọ́ àti gbogbo ohun tó jẹ mẹ́rin ìmà àbísẹ̀ ìyanu ìtọ́nà fún àwọn mùsùlùmí ojú ogun náà hádà àbáyánù náà kó máa jẹ́ àlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn tí ó máa ṣàlàyé ìlànà òótọ́ kúrò níbi ìlànà ọ̀rọ̀ ìlànà àwọn ẹni ire kúrò níbi ìlànà àwọn ẹni ire ìlànà àwọn olórí ire kúrò níbi ìlànà àwọn olórí ikú ìtọ́ka nìyẹn ìtọ́lọ́rọ́ ń sábà ṣe fáwọn ẹni bí àtìkò ọ̀tá tí ò dá sọ́nà ní sọ́wọ́n rìn àjò wọn gbogbo ẹ̀lẹ́tìrí wà kò dáhùn wà mú ẹ̀rọ tó lè wò mọ́ jàdé wà kò dáhùn wà mú ẹ̀rọ tó lè mọ́ jàdé. Al-Qur'an Buddha ìmọ̀nà ló jẹ́ ó sì jẹ́ nǹkan tí máa mú yàrá sí ọlọ́run O ń jẹ́ nìkan tí máa ń ṣe wá àti ọ̀rọ̀ ọlọ́run fún yàn tàbí wà wúlò fún bẹ́ẹ̀ àlejò bí ẹni sọ̀rọ̀ ọlọ́run bó wúlò fún náà lẹ́nu ìlú náà lẹ́nu tó ń fáyọ̀ mi náà ọlọ́run ti pín àlàyé ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn èèyàn lápapọ̀. àmọ́ bí jẹ́ kùránù yẹn lálàyé yẹn yóò máa wá jẹ́ ìmọ̀nà ìṣinilétí ní jẹ́ wà ní alwáhàwọ̀ wọ́n yóò mara ìgbẹ̀ ní lórí títà ní wà sí ńlọ wà sí ńlọ wà alwáhàwọ̀ ìṣinilétí ní báàbí na sọ́ọ̀tì ó jẹ́ kẹ́lí mọ́ ọ̀nà táàbí máa ń bá ìrìn àjò wòlò àfà mi máa sọ wípé ìyàtọ̀ ń bẹ láàrin alwáhàwọ̀ wà nàfihà wọ́n ní wàhàwọ̀ oníta máa ń sọ̀rọ̀ ọlọ́run tí ó ní líle nínú pàápàá jùlọ tá a bá ń bá wọn pèsè rí sẹ́ni wọn lè sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ wọn ní wáà la máa ń ṣe fún òfin sí ha torí wáà wọn ò ní lọ́wọ́ nínú tẹ̀sẹ̀ dòdì fìtà yìí àwọn ènìyàn yìí ń bọ̀ kí ní kẹlẹ̀ ń jẹ́ wáà bùn yẹn wáà tí ó lè líle díẹ̀ ìka kìlọ̀ fún ẹ̀ pẹ̀lú àwọn ìyá ọlọ́run ìka máa ń ṣàlàyé àwọn ìlérí ìyàtọ́lọ́ wọn bá ṣe fẹ́ni tí máa ń wà burú yẹn tó ń ṣe wọn. àlàyé náà ṣe ha ìgbà lẹ́yìnjú hàdà ọ̀sọ́ ọ̀ hàdì ọ̀sọ́ ìhà ilé yìí máa àwọn tí dàgbọ́ ti ń bẹ lára wọn lẹ́gbà ní márùn tí ó yé wọn kìlìrì wo lẹ́gbà náà sọ̀rọ̀ fẹ́ yé lẹ́ẹ̀ bá sọ pé yá ọlọ́run ọba rẹ̀ lórí abúlé ṣe ẹni ẹni mọ́rọ̀ نعم وموعظة للمتقين kíkùránù sí máa jẹ́ wà ní fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run mú ẹjọ́ bá bẹ̀rù ọlọ́run ọ̀nà wà tí ó wúlò mú olùdánlọ́run ló wúlò mú máa ti lọ lọ́wọ́ ẹ má ṣe báyìí o kíákíá kò fẹ́ ó fẹ́ tó sọ sọ́n lé ké ni sí àpá tó gba tiẹ̀ tó sọ ni àbáfà tó lò gba tiẹ̀ torí mọ̀ pé orí wíre láíláí tàbí ìyáàmì nítorí olùkọ́ni ni wọ́n ń tẹ̀kìlọ̀ fún olé lórí tó kò ní tán rí ara ẹ̀ kíákíá yẹ ìzẹ́jì ìdàgbòjì rán yẹ ìzẹ́jì ọ̀ìdàgbòjì yẹ ìzẹ́jì bí wọ́n bá ti ní táyì ẹ̀kú mbẹ́ òun náà ó gba ìjágbe má tó bá ti ní ẹjí wọ́n kíákíá òun náà ṣe wọ́n nìyí àmọ́ lọ́rọ̀ àwọn èèyàn tó kù káká sàlàyé rẹ̀ fún wa èyí alẹ́ kẹmẹ́rin hálàkà àmì ìbáyé ìdíkẹ́ ọ̀rọ̀ ọ̀yà ìyá àmì àmì ìbáyé ọ̀rọ̀ tura tí ó bá parun kó parun lórí òdodo mi mà mi gbọ́ kò yé mi kò ní síwájú ọ̀rọ̀ kí àwọn afáwọn tọ́ ká má ba àwọn òdodo fáwọn èèyàn mi hàlẹ́ àfá àkèké àfá àgbà àfá gbogbo wọn sọ èmi ní ìtẹ̀lé wàyá ṣíyá man hajjá àwọn báyìí nà tí wọn wáyá man hajjá àwọn báyìí nà ẹ̀tọ́ ti fẹ́ yé látara ọ̀rọ̀ náà ó náà lè dì lólòlòlò lọ́lọ́ ní náà tẹ́ ń tẹ́lé wúrọ̀ náà kò dáná ìjọ tí náà bá dé tó bá fún òdodo wọ̀ yóò tún tẹ̀lé rọ́

ara ilé ìdíyé mi tẹ́lẹ̀ èyí tó ń bẹ̀rẹ̀ dé kò ní sóun ló ló fẹ́ jọ ni wọ́n á won a ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلمون إن كنتم مؤمنين ọlọ́run dojú ọ̀rọ̀ kẹ́yìn mú ilé òdodo ó ní wàhálà ẹ̀mú ẹ má kàgàrà ayé wàhálà tọ́gbọ̀ ìwò ẹ má jòó rẹ̀ alihawaan tíyẹn kàgàrà kó rẹ̀ wàhálà tàzánú ẹ̀dùnmọ́banú jẹ́ tó ti gbogbo nǹkan tó rọ̀ mọ́ ìṣètò ọlọ́run ní tó máa lọ́run in ní tó máa ń kó ẹ̀rọ ìṣe ọkàn báyìn lẹ́mìí ni ní tí máa ń báyìn àánú jẹ́ in bó ṣe lemii ni in tí máa ń báyìn àánú jẹ́ ni bó ṣọ́lọ́ ti sọ nínú hadithi kan ó ní àlìjẹ́nẹ́tú ó ní ó ní àlìjẹ́nẹ́tú mahfufatun bilmakari wal-naru mahfufatun bishahawati ṣe shubuhat àwùjọ kọ́ọ̀lá àdéhùsọ̀lá àdéhùsọ̀lá ó ní tẹ́ ẹ̀rí àlìjẹ́nà yẹn èyí tó rọ kiri ká rẹ̀ èyí tẹ́mi pọ̀ ni ọ̀nà ẹ̀rí àlìjẹ́nà wọ̀ gbogbo ìgbà tí ń dùn mọ́ yẹn nú gbogbo ìgbà tí mẹ́rin lọ́wọ́ ìpalára ń bẹ́ ń bẹ̀ náà èèyàn ń fara dà ní ìbànújẹ́ ń bẹ níbi ojú ọ̀nà yẹn náà èèyàn ń borí tì ní àmọ́ ẹ̀rọ náà ti ná ha òun gbogbo tí máa tẹ̀ lójú lókòrò gbogbo tí máa ń mú yàn ọ̀fẹ́ ní dìnnà ẹni ìbá jíjẹ́ kápáyàn tó gbọ́ owó onílé ló bá dé ẹbọ ọmọ ẹgbẹ́ òkùnkùn torí ayé gbogbo ẹ̀ ló sáà ń ṣe nílò nílò ó jẹ́ ṣe ń kọ̀tẹ́ àwọn àbùtí ń وابن القيم رحمه الله أقار رابا رحمه الله تعالى نفني في المعاصي لذات إبي وعن ويسمين أبو من بلا لكن لذاتها تعقبها الندم سمعتي من بين يا واد بين جد أبا من لا تقبل بالوجود kó mọ̀ òrùkọ ilẹ̀ ayé wa bàtí èmi àbájọ ọlọ́run jẹ́ olórí hmm. mo sì jẹ́ ìlú sáré sáfú tí òfin èsù sáláàrin tọ́lọ́run lò náà tọ́pọ̀ ẹ̀ náà bá gbọ́ ọmọ wọn fi ọwọ́ de kiri olóyẹ̀yẹ̀ àwọn ìyàwó rẹ̀ lè rìn láàrin ìlú dáadáa àwọn ọmọ rẹ̀ dé ń bàbá ẹ̀kọ́ ni wọ́n múlẹ̀ àlejò ní ìlú ọmọdọmọ alábùkù níyàwó rẹ bá ti fẹ́ náà kan lọ́jà bá wọn lé ìwé ìlú lọ bá bá ilé ẹ̀kọ́ fẹ́ lówó tó tó ń gbọ́ta nǹkan lè fẹ́ kàmọ́ ilé ẹ̀kọ́ lówó tó tó lọ bí ìlú bá ti dúró déédéé náà tó ń tòfin àgbélẹ̀ ẹ̀rọ àwọn tí ń kó wọn aráàlú jẹ tó bá fi wọn jó òbí tí wọn lè kó jẹ mọ́ ìgbà tí wọ́n kó jẹ yẹn ìgbà wọ́n wọ́n ra ọkọ̀ ńlá lábẹ́ kò bẹ̀kùn wọ́n kọ́lé hẹ́rìmọ̀ hẹ́rìmọ̀ nọ́mbà tó wọ̀ fún bá gbé tí wọ́n ní wọ́n fẹ́ yẹn làtàbá ah, àwọn ará fi bá sì mà dúkìá dúkìá lọ́nà kò jẹ tó kò sí àjò tí ń lọ gbére lè máa ṣe à láàkín ẹ̀dà záàdì kan àbí ìdẹ̀tún ilẹ̀ àdùn ṣùgbọ́n àti ìtẹ̀láṣẹ ọlọ́run òun máa lọ gbére láyé fún ìpàdé ọlọ́run tó bá dé bẹ́ẹ̀ ọ̀nà pàṣẹ ti sọ lọ́wọ́ kánà ti sínú ọkàn nàtàwá pàrọ̀ لقاء الأحزان والآثى والأعثار ọ̀nà ìṣètọ́lọ́hún ká máa ń kà ká sì tẹ̀ mẹ́rin wa wípé a máa pàdé àwọn ìṣòro a máa pàdé tí ó máa bà wá níjẹ́ ṣé níbi ọ̀rọ̀ sọ́kúsọ táwọn aláìmọ̀ tó mọ̀ sọ sí yẹn ni àbí níbi irọ́ tí ó mọ̀ pamọ́ yẹn àbí ìyẹ̀dọ́mọdún àti èèyàn tó mọ̀ yẹ̀yẹ́ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ìbá fẹ́ dúró tọ́lọ́mù wà látẹ́jùnù mọ́kàgára wà látẹ́jùnù mọ́bàlújẹ́ o wà á ń tún mọ̀ àìlọ́wọ́ وأنتم الأعلمون إن كنتم مؤمنين وأنتم الأعلون أعلى الله سبحانه وأنتم وأنتم العلون ها قل وأنتم الأعلون قل وأنتم الأعلون يا رب ما نعمل إيه؟ ìbáṣe tutu ló wà wá ní oúnjẹ wà láti tó mú làálẹ́ òun náà ẹ̀yin lẹ́ ga ga bí òun ní ṣe ga ní ìlú kèbèrè náà ń ẹni ga ga padà mókè wọn lọ wọn lójú àlùkí ẹmọ rèé ẹtù wọn wà lókè àwọn ọ̀fẹ́ bọ̀ ẹni ìrọ̀lọ́ ọlọ́run wọn má ẹni àmì ẹni ẹrẹ ẹ̀jẹ̀ èyí lẹ́mọ̀ ẹgbẹ́ lókè wọn láyé méjì àti lójú àlùkí ẹmọ nǹkan tó mú mi ní tó bá ti pé lóòótọ́ lẹ bá ń jẹ́ mú mi ní òdodo ẹni tọ́lọ̀ ọ̀hún pé yóò bá borí ọ̀sán islam àbí kí mọ̀ nílẹ̀ lára ẹ̀yàn wọ́n ń pa wá ní Philippines wọ́n ń pa wá ní eh, Afghanistan mọ̀jáde ní Nàìjíríà wọ́n ti kọ́ńkà wá ní South West àwọn ìdíjì nìkan bẹ́ẹ̀ kí máa ní í ṣe àwọn ọ̀tá ìsìláàmù yóò sì máa jẹ ìjà náà torí pé ní tí ọlọ́run ti ní káwọn àfáà ní ìjọ́ kìíní àná borí wọn àwọn àfáà kan sọ làwọn sọ̀hárà o àwọn aṣíwájú ní dáadáa àwọn àfáà ní àkọ́kọ́ nú ẹ̀sìn ní tí wọ́n fi borí àwọn ṣe ìfìdí ayé ànábì ìmọ̀nì ní làwọn kọ́ kìí ṣe pẹ̀lú kìí ṣe political strategy kìí ṣe economic strategy ìyẹn kó kàn nǹkan àkọ́kọ́ tí ọlọ́run subhanahu wa ta'ala ti jẹ́ wọn kọ́ borí spiritual power ni agbára nú ẹ̀mí agbára àgbàgbọ́ tó dúró déédéé agbára tí ń bi òkè wó agbára tí èèyàn jẹ́ èèyàn nìkan

pẹ̀lú agbára ọlọ́run wọ́n lọ́rùn ní àìsàn ọ̀rọ̀ ìlú ìrìn wọ́n lọ́rùn ní àìsàn ọ̀rọ̀ ìrìn. àwọn kìfìrí àwọn ìṣẹ̀bọ Islam ní òun ṣòfin jihad àgbéǹtì wọn ṣebí torí pẹ́bọ ń bẹ lára wọn ni kúkú ń bẹ lára wọn òun ló fa ìpèsè kan kò jihad wọn kúkú yẹn wá ń bẹ lára wọn mùsùlùmí ẹbọn bẹ́ẹ̀ láàrin mùsùlùmí ẹni jẹ́ àdìyà ẹni gbàgbé ni sọ̀háájú tó wá bó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ mọ́ àwọn àìlè ìwọ̀sẹ̀lẹ̀ tó ní kóhun tó gbà sílẹ̀ táwọn bá fẹ́ lójú oorun ó ní nǹkan kan àlòrókòdà bí àǹdìtìrà àdìtàrún olóńdè tá a bá ti fi sára nǹkan gún wa tá a lọ sójú oorun kò sí àborí àwọn tá a bá lọ bá jà àwọn aláàárín wọn wo ṣe ọlọ́run jẹ́ ìlú agbára ẹ̀ náà báyìí náà anábì ní ibo ó ọ ti fi kọ́ sára nǹkan ogun tó ń fẹ́ lọ sójú ogun anábì ń lọ yọ wàyí mẹ́ta mẹ́ta ẹ̀là ọ̀fẹ́ ìlú mẹ́ta ọ̀rọ̀ jihadi wọn ṣẹlẹ̀ apá wọn fi kan sáré fi kan sáré fi ta orí ìyàwó ẹ̀ fi ta orí àwọn ọmọ nítorí pé tí wọ́n bá ń gbé bọ̀ tó tágbára ọba tiẹ̀ káwọn ọ̀rọ̀ ń dàbí atakóró wọnú àrùn tó bá wọ̀ bẹ̀ kò lè gbọ́ ọmọ rẹ̀ wọ́ lọ́wọ́ fi ní kò sí kò sí ìjìlá tó ń fi àwọn náà lára ìjìlá fáwọn ọmọ tó náà <laughs> ẹbọ lẹ́bí jẹ́ ẹbọ lóru ẹbọ ìlú bá ti jẹ́ ẹbọ àgbà ní ìwé òbòrò àìṣeré ẹ̀ ní kò tún mi ní agbóṣọ́lọ́ agbóṣe àjúwà àtìkò tún lọ́wọ́ bàbá يمسكم قرح فقد مس القوم قرح وتلك الأيام داولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين إن يمسكم قرح القرح الضر الفتنة تبرك بسلتي إن يمسكم قرح tó bá láburú tó bá gbà yín mú fọ̀kọ́dẹ̀ máa ń sáré kọ́hún mẹ́kọ́rùn-ún mìsìlùú fọ̀kọ́dẹ̀ máa ń sáré kọ́hún mẹ́kọ́rùn-ún àwọn ìjọ kan náà ti lọ irú àbúrú tó ti yẹ ti fà wọn náà ṣe é kàkọ́kọ́ lèmi tẹ́ ń sọ pé kò sí irú ìyà ló fẹ́ jẹ́ ní ìsìlámù lẹ́nu táwọn tó ti jẹ́ tó ti jù bẹ́ẹ̀ lọ síwájú àbí títà rẹ̀ ò bá yẹ̀yàn nìkan ló kù kò wá tírù faradà tó lè ní fún ìsìláàmù lẹ́ni sáàtì nínú àkọsílẹ̀ ẹ̀sà àwọn tí wọ́n ti mírò ẹ̀ náà sẹ́yìn kò wá tírù ìdúró tí ọlọ́run tó lè dúró tọlọ́run lẹ́ni nínú ẹ̀sìn sáàtì láwọn tí wọ́n ń lóore ju ọlọ́run táwọn náà ń dúró tọlọ́run dúgbò ti dúró ti lọ kò wá tírù vọ́fà triumph kò tírù ìgbéniborí ìdí àrẹ̀sẹ̀ lórí ọ̀tá túbọ̀ wù fi kẹ́ ọ lẹ́yìn tí ò ti rú ẹ̀ náà fáwọn tí wọ́n síwájú kò ní já kọ́kọ́ in yamsakum qarhun faqad massal qawma qarhun mithluhu tí aburú kan bá gbá yín mú irú aburú yẹn náà ti dá àwọn tí wọ́n síwájú yín mú àwọn ìjọ kan náà ti experience irú ẹ̀rí torí wípé wàtílkẹ́lẹ̀ àyámù nùdá àwèrò ha bàyìnà náà وتلك الأيام نداولها بين الناس ọlọ́run ní ìgbà nìyẹn al-ayyam ad-duhur al-azman al-ahqab àwọn àgbà nìyẹn àwọn ọlọ́run máa ń rotéèjì ẹ̀ láàrin àwọn èèyàn àwọn ọlọ́run a máa ń rotéèjì ẹ̀ láàrin àwọn èèyàn bọ́lọ̀ tí máa ń gbé wá nìyẹn tí àwọn mùmìnì tẹ́ bá jẹjà lọ tẹ́ orí àwọn kèfèrí tó bá tún yá àwọn kèfèrí náà àwọn náà ó jẹjà kò lè jẹ́ tẹ́yìn kan وتلك الأيام نداولها بين الناس ọlọ́run ní àwọn àgbà yẹn nìyẹn àsìkò ní àwa ọlọ́run là wá máa ń yìrì rẹ̀ wò àwa là máa ń ṣe sọ́tọ̀ tàǹtẹ́ lóṣù à ń pààrọ̀ rẹ̀ síra wọn mùsùlùmí láwọn àsìkò kan wọn ló lé ayé gbogbo ẹni tí ní yóò lábẹ́ wọn ọwọ́ wọn máa gbà lójú ayé nígbà tó wọn ó jẹ́ ìdábẹ́ ojú fífá ó a sùúrù ó farada ẹ̀gbìn àti ya àtàwọn sàhárà tó mẹ́lá ọlọ́run padà wá bí wọn borí wọn wá jẹ tó di ọtọ́rìtì nígboro mọ́kà wọ́n di nígboro mẹ́dínà tọ́ ìfúsálẹ̀ ní lọ́njọ́ kìíní àná táwọn èèyàn wọn ti jẹ àwọn ẹrúbìnrin wọn títa sẹ́nìkan máa ń lẹ lóko àníbi padà wà ń kọ̀ǹtró tọ́ọ́lì ìgbà tó padà ya Abubakar nígbà tó dórí khalifa tó dórí khilafa ó lọ sẹ̀ síta fòtòhátì ṣẹlẹ̀ wọ́n kọ́ ń ka àwọn olùkọ́ ọ̀kan ń wò dáyé onímọ̀ gbogbo síríà yẹn kúfà ni basra ni all islamic nations láyé onímọ̀ islam wọ áfíríkà láyé onímọ̀ islam wọ nàìjíríà bẹ́ẹ̀ ni islam ti ń bẹ ní nàìjíríà ní tí ò ní ní one thousand foreign years ìgbà tó lọ́wọ́ tó dọ́dọ̀ ọ̀tá wa tó ń kó ohun díẹ̀ díẹ̀ làwa mọ̀ <laughs> náà tó pé àti apákan ayé àti ayé àti wájú ayé àtẹ̀yìn rẹ̀ islam ń darí nígbà tí ìsìlámù ń lò ó tó tó séèjì kan ọlọ́run tó gbà kó lọ́wọ́ wọn ó tó gbọ́ sọ́wọ́ àwọn táàtìlẹ̀ ọwọ́ wọn làwọn wà dé ní àdúgbò وتلك الأيام نداولها ìlú tí wọ́n náà wà àbí kí wọn náà wà yẹn àwọn gàkan ti fẹ́ tó tó káwọn bàbá yín tí wọ́n jagun ẹ̀sìn nínú ìlú àwọn àfáà tí wọ́n jagun ẹ̀sìn nínú ìlú wọ́n sọ lánàá kí yóò lè rí mú mi àtẹ tí wọ́n bá pa náà làtẹ gbà tó yá ọlọ́run tó ń gba yẹn ó gba kú lọ́wọ́ bàbá àwọn àfáà ó kìí ṣe ìgbà ara lásán ló kàn wá ee ọ̀là ń pọ̀ tó ìgbà ịba mùsùlùmí ló ní àti ìgbà ìtẹ́lẹ̀ ẹ̀ẹ́n wọ́n ti fẹ́ gba gbogbo ẹ̀ mọ́ ọ́ ìgbà ara fa ẹni kọ́kà kàn ní ìwà mímà náà fẹ́ dominate ayé weapon bóun láti lè máa ń kọ́ láti lè máa kà ìlànà ẹ̀sìn lákọ̀ọ́kọ́ kó tó kan ìlànà nítorí pé wọ́n ní ìgbà tí màá yí dé ìgbàgbọ́ dé sí wọn lára ìdẹ̀rọ̀ náà bá dé sí wọn lára nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé téèyàn bá ń ṣe lọ́n pẹ̀lú rẹ̀ wọ́n tún ràn wọ́n tún ràn lọ́wọ́ ni eléyìí òun gẹ́gẹ́ lòun jẹ́ sábà bíkọ́tà torí gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí ẹ kó sí tí wọ́n náà ṣe ìdèsí náà tó rọ mọ́ lára fífi yọ́gà tó bá yẹ ọdún bẹ̀ pé ti ò da ìwà tòkì yóò da ìwà bíbí àkájìnà sí jìnà kábàtìnà jẹ́ irọ́ pípa kájákùn mọ̀lẹ́bí ká lu pẹ́lẹ́jì ń bì ká òwò ká pààyàn gbogbo àwọn tí wọ́n náà bá ti dé kò dá tẹ́lẹ̀ bá ti gbọ́ ẹ̀lẹ́jù lẹ́yìn ìfọ̀dùfẹ́ ìtẹ̀kùn tẹ̀yìrì nẹ́fẹ̀ẹ́ glóòrì tó ti lọ ẹgbẹ́ ìmùsùlùmí yóò ní fi fọ ara padà sọ́dọ̀ yìí yóò padà torí ìfò ní kó ti ọlọ́run bá tọ́wọ́ wí ẹ̀yẹ rẹ̀ ìṣẹ́jú òdì ó tọ ọlọ́run tí ó dúró tọ ọlọ́run pẹ̀lú òfin rẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ ọlọ́run ò ní yẹ̀yẹ rẹ̀ ọlọ́run ní fẹ̀yìn rẹ̀ tó kà yẹ̀yẹ نعم وليعلم الله وليعلم الله kágbára ń àwọn kèfèrí láwọn àsìkò kan kó tún dánwọ́ yín láwọn àsìkò míì ọlọ́run fi ṣe àwọn iṣẹ́ kan ní wa lẹ́kọ̀ọ́ bá fún wọn ṣe àǹfààní àti àwọn tí wọ́n sẹ́kù wọn wọ́n jẹ́ pé irú àwọn ìyàtọ̀ tí wọ̀nyí bí wàlúùyá àlámọ̀lọ́ bí irú mi náà mú sọ́ọ̀tù àìsàrò wàlúùyá àlámọ̀lọ́ lórí nà sọ́dọ̀kú wàlúùyá àlámọ̀lọ́ kẹ́rìndé wàlúùyá àlámọ̀lọ́. نعم كي تتقرأ لمن ara kọ́lọ̀ ní mọ̀kọ́ kọ́lọ̀ lè tún wà sí rí ìtẹ́yìn tẹ̀gbẹ́ ní òmà nípa àpẹẹrẹ yẹn sojúmọ̀ ẹni yẹn wàlíyá ẹ̀lẹ́mọ̀lọ́hù lẹ́bìnà ààrẹ kọ́lọ̀ lè tún wà sí rí àwọn tí wọ́n láwọn ní mímọ̀ kó lè fi wọ́n wọ̀nyí wọ̀yẹ̀ kẹ́rìndà nínú ìṣúhàdà kọ́lọ̀ tó wá lè mú àwọn kan ní ẹni tí ó kú sójú ọ̀nà àkùnrin àṣùhàdà làwọn tí wọ́n kú sójú ọ̀nà ogun tí ò bá sì jagun ẹ̀sìn láàrin àwọn mùsùlùmí àti àwọn tí wọ́n ṣe mùsùlùmí bóò láti rẹ̀ tí ó kù sójú ọ̀nà ìtàn náà dẹ́gbò láti fẹ́ mọ̀mùmí ní òdodo torí pé wà nígbà náà sì من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران bàtí nínú ènìyàn léwu gbogbo pé ń wá lẹ́kṣọ̀rọ̀ ó ń lọ lé kéwú ó ń sin gbogbo ẹ̀ arábẹ́rẹ́ owó ń wọlé ó ń sọ kó wọlé àwọn ọmọ lọ ilé ọkọ kò sí wàhálà òun náà fẹ́yàwó wọlé bí bísíǹnẹ́sì gbogbo rẹ̀ wà fọ́fíṣẹ́rù gbogbo rẹ̀ ti yìn wà ọba lè dé báyìí nǹkan náà wàdà wájú yìí yóò pẹ́yìn dání aná mo ọmọ Yorùbá nílé kàkà sílẹ̀ òkú yóò padà yóò tutù eléyìí náà láti kú ojú eléyìí bó bá ó wọ́n ti rẹ̀ tẹ́lẹ̀ anígbà tí wọ́n nílẹ̀ sílé á padà bí ẹ̀ náà ní ọmọ àfa oúnjẹ láti ọ̀rọ̀ ẹ̀ka oúnjẹ láńgbèjì yìí lóòótọ́ ìran àfa mi bàbá bàbá ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹfà owó tó lẹ̀ ń ó ti ń rówó òun ló gbà ní kọ́tọ́ òun ló ní àwọn aláàánú náà sàánú wa ń lọ owó rẹ̀ ń kan fẹ́ jáde ẹ̀ báyìí gbogbo ti ti tẹ́lẹ̀ àkàrò sọ̀bà àkàrò nàta àtàwùdá nàfi àwáfi lóru gbogbo ń ṣe yémúyémú bá lọ bí gbọ́kọ̀ ara lọ ní gbogbo ẹ̀ ètò ń tò tọ́tọ́ lọ gbé àdéhùn kùdí kan halifa tí khalifa ní ilé sáwọn àlẹ́kùn khalifa ẹ̀dá kùdí kan báyìí tí àwọn ọmọ ń lò sí a alùsùnà àbá alùsùnà kùdí wọn ẹ̀ wò ó bí bàtà àti ìjọba ń bẹ já ta bàbá wa ta náà ní ìwúrí àwọn ọba ìsìlámù lẹ́yìn náà àmọ̀ àrùn jẹ́nu ìwọ tó bá wà nínú ìpèsè yẹn ayàtà kàn yẹn ronú sí dáadáa pẹ̀lú nàìjíríà ìpínlẹ̀ yìí àrùbọ̀ mọ́ àlà mọ́kù sínú wọn orí ahánì kaná fún sin lọ́rùn tí dáadáa bá ń ṣẹlẹ̀ tí wọ́n tó lè ṣẹlẹ̀ sí wọn ọkàn wọn balẹ̀ lórí súnnà ẹsẹ̀ wọn dúró lórí súnnà àmọ́ tàbí wọn bá dé látara ìyàwó àbí látara àwọn máa kódà kò ní bá ọmọ lórí kùn bí nìkan yóò tún gbé àwọn aláwo náà lọ́wọ́ ẹ̀ gbélé ìdọ̀rọ̀ ṣùgbọ́n mahbura ìdọ̀rú ilé léyìí ẹja àgbà kan lò wọn lọ bá ti ní kí àwọn mi lànà wàhálà àbí tọmọ mi lànà wàhálà má ṣe ẹ̀ látara rú ní bẹ́ẹ̀ káwá lọ́wọ́ àti wákàtí márùn-ún kì í pa jẹ ńlọ déédé torí kọjá ń ti gbogbo ẹ̀ pé nírówó nírówó ná aṣọ àtìkò àwọn ọmọ tí ń bẹ ilé ẹ̀kọ́ gíga nírówó wọn san lọ́wọ́ tọ́lọ̀ fi àdánwò kan lára òwò tí ń ṣe báyìí tó bá di kó máa ń gbomi wọlé irú omi wọlé yìí olómi gbogbo lómi gbogbo lómi bíbó olómi iye ohun kan one fifty four omi nẹ́ntì omi amẹ́ntì tí yóò bá ń bẹ àwọn afá ìjáwé láti tẹ́yì ń bẹ sam nẹ́ntì yóò sí àrí tọ̀ ní o máa sam tàbí sáwà òun jẹ́ wíkì rí olóòkà mẹ́ta alájà ẹ̀fún ní ìdílé ìdílé àtàlẹ́ ìmúsọlẹ́ ìwé fọ́pọ̀ èdè ndị kìíní kan lọ kìíní kò bá ní pé ẹ̀jẹ̀ yorùbá ní otu afárá ni ìyá òtún ọ̀pọ̀ bẹ́ ní tó bá kù sáádà tí mi ní sàmọ́ bí gbogbo ẹni tó kù lẹ́bùn ipò torí àdánwò wò ló àwọn náà ní tẹ̀lé ayé wa ni àwọn triad affliction lára tọ́nà fi dálé ayé mi bẹ́ẹ̀ jẹ́ káàkiri ìpín tí ẹ̀ yóò tọ́nú ẹ̀ àkàmẹ́ ìjẹ̀bẹ̀ èyí tó ráwọ́ ní ìwọ̀ kan bẹ̀m̀bẹ̀ ọ̀n kìí bàtà wọ́ ṣe kí lára ń jẹun máa yẹn àdọ́gbò jẹ́ ẹni yẹn mo sì mọ̀ pé ìjọ òní bàtà wọn bó bá tàkà ọ̀sùn lè lò bàtà wọn wọ́n sì sùn ló yẹ̀ jẹ́ àbí òrì Suna tó ṣe yíyí ní bá ń bọ̀ lódò yíjó ti fọṣọ kan òní ó sa ní ó kó jálù súnà àfá ọlọ́run tọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tọ̀rọ̀ rẹ̀ wá bẹ́ẹ̀ torí à yẹ̀yẹ́ yóò ti lọ pọ̀ jù lágbára kò ní bàtà lẹ́jẹ̀ ìjà ẹ̀ mọ̀ ọlọ́run wájú lélẹ́yìn èmi ò ń eléyìí yóò rádà yóò tiẹ̀ ẹlẹ́bọ yóò rí tiẹ̀ munafik yóò rí tiẹ̀ mùmíní bọ́lá bá tẹ̀ gbé fún mi wọ́n gbà mí yóò nira torí pé òun kílẹ̀mù kankan fóun ní tẹ́lẹ̀bọ̀ ní ọlọ́run afẹ́ bẹ̀rẹ̀ kò fi tú àtìlẹ̀ sáwọn èèyàn ẹlẹ́bọ ti mọ̀ fóun kan lẹ́sìn lọ́rùn kìfẹ́ sì mọ̀ pé odò jáde láàrin mọ̀lẹ́bí àbí tó ní kíkìn ọlọ́run tó dá gbogbo wa ìgbẹ́ lórí ẹ̀hìn àwọn ọlọ́run wà á ṣàfihàn ẹ̀ síta fáwọn èèyàn bóyá lóòótọ́ lójú ó ti wà ó yá tí àwọn òun kò sílẹ̀ kúkú kájà ẹ̀wọ̀n ojú ọ̀pọ̀ ti náà. ẹ àwọn olùṣẹ́ ayé gbé sólò nìkan ni wọ́n fi ìyàwó rẹ̀ dá lójú ẹ̀rọ ẹ̀kọ́ wálẹ̀ títì àkọ́bí rẹ̀ èyí èyí èyí kan tó ní tó mú dùn náà àwọn ọmọ náà nìyẹn kó mọ̀ bọ̀ wá àdéhùn ọ̀bẹ wájú ọlọ́run ah, tí mo fi sọ láwọn ẹnu ah, ọ̀rọ̀ náà ń kó lórí pé ẹni bá wọn kó dánmi gbọ́rọ̀ tí wọ́n dánmi wò ah èyí ń sọ fún sójà sójà tó bá wùn ẹ́ kó nàmí tó bá wùn ẹ́ ọmọ náà ó dá ọdún níjẹ́ kan ìṣúná òdúró ó padà wá tó wá ní sójà tó bá mú ẹ̀ nà mí tó wá wù ẹ̀ wọ́n nà mí wọ́n ti sọ fún bẹ́ẹ̀. yóò mú ìrìnà fún yóò tún jí padà yúnífọ́ọ̀mù náà ló sì fún wọn lágbára tí wọ́n ti kó yúnífọ́ọ̀mù yẹn àmọ̀gbára wa ní kékeré ni wọ́n bá ti gbé yúnífọ́ọ̀mù yẹn wọ̀ báyìí wọ́n dàbí ọlọ́run kékeré tọ́nà tó ju ẹ̀dá kò sí kan nínú àwọn ọ̀dọ́ tó tọrọ àdánwò tí ó bá ló tọrọ rẹ̀ ò ní tí ó gbé wá bí èso ojú gbàgbọ́ ẹ̀dọ́ tó gbé wá ni bí èso kéré sí ni òun dẹ̀ tí ló ń bí òun gbàgbọ́ ti ẹ̀yà tó lè sọ kò sí ẹ̀dá kan tó lè sọ òun bí òun gbàgbọ́ ẹ̀ àdánwò ni máa ń wá tọ́nà bá ti ń bá yẹn ṣe bẹ́ẹ̀ náà ti wọ́n mọ̀ ọdún á kò dúpẹ́ fọlọ́run ah, àti ìmọ̀

káma tẹnu tó dúró déédéé ní òfin ìsìn ọlọ́run kọ́nà wọn fi yẹn náà tó fa àwọn tí wọ́n ti tójú ọ̀nà tó náà jáde wọ́n mọ ọ́n náà ara rẹ̀ fi fún bọ́ọ̀lù yìí ọlọ́run ọba ò ní sẹ́ràn àwọn ń já sí pé lábẹ́ ìṣẹ́fẹ́sì lábẹ́ ìjẹ́ mùsùlùmí a sì máa ra wọn tó bá bù sí máa ń lábẹ́ ẹ̀ ni oníwà sí ni sọmọrí àdúgbò ni balógun àdúgbò ni ṣùgbọ́n ń pàbò sí lábẹ́ ẹ̀sìn ẹ̀sìn ló ń gbé kájú ayé lábẹ́ ọlọ́run

وليمحق اللَّهُ الذين آمنوا kọ́nà lè fi àwọn àjẹ́wọ̀n ẹ̀ náà fi ṣe àpọ̀mọ́ kó fi gba àwọn òmìnir má. nígbà bá ti pẹ̀lú òun gba àwọn ọmọ tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ ẹni tó jẹ́ first tó jẹ́ second tó jẹ́ third after àwọn sọ́tọ̀. àwọn tó torí pé eré làwọn ń àwọn náà tó kíni wọ́n dúró lọ tẹ̀m̀pẹ́sì nìyẹn ká gbọ̀n ká jọ̀ ká fi ìwé

tó lè yọ burúkú tó lè yàwó burúkú ọlọ́run bá ti àwọn tó kù káàkiri kú lẹ́sẹ̀ lára náà bó ṣe jẹ́ nìyẹn torí pé kò kẹ́dà sí ní ayé ní ibi tó kù sí gbogbo lójú ọ̀nà ọlọ́run ní í ṣe rẹ rẹ ni. ọlọ́fẹ́ fi yẹn kó sọ̀rọ̀ tètè ìdòrò ibú alimahaku nàìjíríà olùbàwọ̀ káàdì ìṣẹ́yìn kọ́nà wọn mú àlùbáríkà jáde kó rárá náà kó wọn apá nǹkan náà tẹ̀gbọ̀tẹ̀gbọ̀ oníjà alimahaku nígbà tó lọ́wọ́ sọ́nù sọ́tù tó ní yẹ́mu àkùnfọ́ ọ̀hún wáyé ó sọ̀dà fọ́ọ̀lù. يمحق الطالبا ọlọ́run ní yẹmọ̀hápò lọ́rùn rìbá àlùbáríkà ara rìbá ni mo ti yọ kúrò mo ti yà àlùbáríkà rìbá gbogbo owó rìbá láyé kà lọ́dọ̀ alẹ́ gidi kà á rẹ̀ ìkàlẹ̀ bẹ́ẹ̀ ni ẹni bí kéèké rìbá rẹ̀ náà wáyé ẹ̀ tóun iná ta ilé ẹ ẹkún ní oṣù ayé torí náà padà yọ àlùbáríkà ní ayé kó nú na wòye ní ọ̀pọ̀ ìkẹ́ kódà kó jẹ́ kí èdè ní tí ó mùsùlùmí káfíńtì náà rí mùsùlùmí èmi náà a máa ti kódà kí tó ìsìlámù ní nígbà tí ti لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم ìran díẹ̀ ìran tètèrè tí ò fara ní mùsùlùmí ni kódà kó máa fẹ́ dáadáa sí mùsùlùmí tó ti bẹ́ẹ̀ ìwẹ̀ ìdọ́mẹ̀ẹ́dẹ́yàn ló pé fún mùsùlùmí àìmọ́ torí ọrụ náà wá fún kò ní yóò rí àlùbáríkà ọjọ́ alẹ́ kò ní tó gbogbo èyí ní kèfèrí ìwà kèfèrí agbọ́dọ̀ sí sí gbogbo àwọn tẹ́ àwọn alágbára ilẹ̀ Yorùbá bàbá ó gba ìlú méjì báyìí ní orúkẹ bá rí nísàlẹ̀ fún bá ní òkè ẹ̀sùn. wọ́yẹ́ mú hápọ̀ ká ìrí wọ́yẹ́ mú hápọ̀ ká ìrí. ìkan tó ń jà káàkiri ń lò lórí olóògbé gbogbo àgbáyé lórí lè kútu albarkada musulmi tún ní o musulmi ojú olórí ẹgbẹ́ ògbó ni ẹni tó mọ̀ wá ń sọ̀rọ̀ ẹni kìíní kan jókòó wàá dá ni wọ́n ń ṣe yìí ẹni kẹta ẹ bá tún sọ̀rọ̀ lọ́dún yìí ló kàn sẹ́yìn ó ní kí n bá lọ fún tọ́lú the biggest central of ní fún tọ́lú àáfàá tó ní oníkòsí àáfàá tó ní wọn mọ tó rẹ̀ ló gbogbo tọ́lú. ó lọ sí ní olórí gbogbo àwọn ògbó ni ẹnu kí ló wá kọ́ wa ẹbọ ni ẹbọ ni tó bá sì kúrò rẹ bọ ni tí ò tún bá tìyàwó náà àárá ọrùn àwọn ọrẹ àbújá rẹ wọn jọ máa pàdé nù náà ó lọ máa kí òkú yẹn lọ́dọ̀ sí ìbá ti yà pé lẹ́yìn ọmọdé ẹlẹ́bọ ni.

yóò agbára tó o gbà nílẹ̀ lọ́sùn agbára tẹ̀ yìí ló ń gbà táwọn ajínigbé wọnú ààfin tí wọ́n mú olórí àkọ́kọ́ tí wọ́n gbó lórí ẹlẹ́kejì tẹ̀ ní bẹ́ńbẹ́ ẹ̀jẹ̀ lágbára ń lò wọ́n ti gbé wọn lọ bí wọ́n gbé wọn kẹ́ ẹ̀ ó gba àwọn ẹ̀sìn mà ìwọ tó ojó lórí ògbó ni lọ́ba àdúyẹ lọ́wọ́ mọ́pàá ẹ̀ẹ́dínní àwọn ẹgbẹ́ wa lọ ẹ̀fún wa lọ nítorí wọn láti bẹ́ẹ̀ ẹ̀ wá lè rí ọpẹ́ kájọ́jọ́ ìgbé ní ajá bíjà kẹ́lí ah, agbára ń bẹ mí tàtà agbára sì ń bẹ bàbá yẹn kó ní mọ́tò àti pé bàtà tó ń ṣe ẹ̀jẹ́ ń ni wọn lè gbéyàwó wọn lè gbá wọn ní òfin èsù jẹ́ òtù lọ <laughs> èsù jẹ́ òtù lọ àwọn tí ń gbé ń <laughs>

فوجد إلا أقرار إلى ربه البشر وخروج ó ṣe ní sẹ́yìn yẹn gbogbo alámìí wa ẹja àgbélẹ̀ fọlọ́run gbogbo tó bá ti lẹ́yìn ọlọ́run kò sí nkẹ́kẹ́ kò sórí ẹjọ́ lè wá ìpìlẹ̀ ẹni wá nílẹ̀ mo bọ́ náà ń dúró ìpìlẹ̀ tàbí ìdènà ìpìlẹ̀ náà nìyẹn bó o ti kọ́ sára mọ́tò tó ń bọ́ lọ́wọ́ dúró tó kọ́ sára sọ́ọ̀bù ẹ ògbólúwa dúró bó o ti sọ́ọ̀bù náà kó rí bẹ́ẹ̀ náà ní ẹ̀yìn kó rí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yàrá ìsinmi bọ́ dúró gbangba bó o ti fẹ́ táwọn náà ní kọ́kọ́ ní gbangba àmọ́ ẹ̀wọ̀ àwọn afá a ọlọ́wọ́ pàájò ìgbà tí ìran òbí ìdè wọ́n wà fáfá wọ́n náà ìgbà tí ìran òbí ìdè kò ní àwọn afá ìgbà tí ìran gbé tó wá rántí àwọn ọlọ́wọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ní pè ní torí kó lè ọlọ́run abájú o torí pé wọ̀nyẹ́ ìfàkọ̀lù káfíìrì ọlọ́run padà ní ẹni kẹfìrì kẹfìrì ò ní lálẹ́ wàlá yìí ti lọ àti gbogbo ẹni tí kò mọ́wọ́ padà ní wíwọ́ padà òun mà nínú ìké ó funfun ẹ̀ dúdú ẹ̀ ولما يعلم الله wípé méjèèjì ìta àtẹ̀yìn ká bá parí ẹ̀ lọ́nà àwọn àmọ́ àwọn àríyá àbá àwọn àwárí àwọn àríbá àwọn ìkọ́kọ̀ tó ti tá a lè nínú láti ní ká bẹ̀rẹ̀ lé ní wọn tó ti tẹ́wọ̀n bí wọn tó ti tẹ́lẹ̀ yẹn àwọn aṣáájú rẹ̀ ní ọ̀la sábà fún àwọn àtàrà kó sọ wa tayọ ọ̀la èyí tá a bá ti sọ kúbó kan náà wọn mú sáré lọ́ńdà fún àwọn àrẹ ìta ti sọ tá a fi ìgbóná ra sọ àbí àwọn ọgbẹ́ wa àbí àwọn ọ̀sán náà ni ọ̀nà òun yára lò lórí ẹ̀ tó fi ní ìjà ọmọ lórí àwọn ìjà rẹ̀ tó fi ní ìjà ìwà lórí ẹ̀dá àti àwọn ọmọ سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب